àwọn obìnrin daṣẹ́wó po wọ́n ń jára wọn sí o ẹ̀yin fámìlì arábìnrin tán bá lòpọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹ lọ ẹ lọ bí ọlọ́run lé lórí ìgbẹ̀yìn wẹ́ẹ̀ kí n dá o èyí tó ṣe lákọ̀ọ́kọ́ tó ń kọrin yẹn èyí tó kọ́kọ́ kọrin yẹn ó rówó bẹ̀ lóòótọ́ o kódà ó dẹni tí wọ́n pèpè kó wá kọrin nígbà tí wọ́n sì kú ọba ìlú òyìnbó wọn àmọ́ tẹ́lẹ̀ ń tó promote ẹ̀ nìyẹn mo ní many many ways still coming àwọn wèrè gidi ń bọ̀ tẹ́nìkan bá ti ṣe nǹkan kan tó mú jẹ ọmọ ádámù ọmọ kọ́pì ẹ̀ ní. bẹ́ẹ̀ bá ti wá fẹ́ blow ẹ kàn wá wèrè kan ìwà àdánù ìwà òpònú devilish money tó o bá fẹ́ ní owó bú owó ẹkún owó ẹ̀jẹ̀ íńtánẹ́ẹ̀tì ní start selling your body. àmẹ́yìn tẹ́ ń fowó ara mù ẹ̀ ń jára yín sí òòrùn wọ́n ń ba yín lókọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ ń dọ́gbọ́n líìkì ẹ̀ ẹ̀ ń sọ pé àwọn èèyàn kan ní ẹ̀ líìkì ẹ̀ àwọn obìnrin ti dẹni tí ń jáde wọ́n ń gbáyà jáde ẹ ọba fẹ́ bóbìnrin lò pọ̀ máa bọ̀ ìchip ìchip i will give you i will give you láyé yìí náà ni bó ṣe wà nílẹ̀ yorùbá ní bẹ́ńlẹ̀ lárúbáwá àìmọye lárúbáwá tó wà lórí íńtánẹ́ẹ̀tì tọ́nà náà ti ń ṣerú ẹ̀ àìmọye òyìnbó àwọn tiẹ̀ ti wọ́n ti wọ́n ti gba mẹjọ jẹnẹránú wèrè tipẹ́tipẹ́tipẹ́. devilish money tó o bá fẹ́ ní owó bú owó ẹkún owó ẹ̀jẹ̀ íńtánẹ́ẹ̀tì ni start selling your body. Wow. máa lọ ta bọ́dì rẹ̀ bó o bá jóbìnrin bẹ̀rẹ̀ sí aṣẹ́wó bó o bá jọkùnrin ìwọ náà lè bẹ̀rẹ̀ sí aṣẹ́wó máa ta bọ́dì rẹ̀ àmọ́ mọ̀ pé ẹkún ní ọgbẹ̀yìn ẹ̀ o àìsàn tó o mọ̀ di ní ọgbẹ̀yìn ẹ̀ o gbogbo owó tó o bá rí níbi tó o ti ń ta bọ́dì rẹ̀ yẹn àìsàn náà ló fi wò kẹ́yìn o ó kú lọ́jọ́ tí ò tí ì tó yá painful death ó kú nígbà tó ò tí ì lérò ní kú tó gbóná tó o bá tó wá lọ tán ìtàn oníkan tó dáa nípa ẹ. ẹ̀yin ọ̀dọ́bìnrin tẹ́ ń jára yín sí o kí ló dé nítorí owó ẹ̀yin tẹ́ ń ṣe ritual nílẹ̀ Yorùbá kí ló dé nítorí owó ẹ̀ ń pààyàn sówó ẹ̀ ń fa obìnrin lọ́yàn ẹ̀ ń fa wọn lábẹ́ àwọn kan wá wò ó I need do something crazy to make money. ibi tí a bá yé dénú àwọn tí wọ́n ṣòfin do something crazy do something crazy tí wọ́n ní wọ́n fi ṣe iná do something crazy tí wọ́n ní wọ́n fi ṣe aeroplane do something crazy tí wọ́n ní wọ́n fi ṣe mọ́tò do something crazy tí wọ́n ní wọ́n fi ṣe kámẹ́rà tẹ́ fi ń wò mí craziness tí wọ́n nìyẹn àmọ́ ńgbà tí kinní yẹn délẹ̀ Yorùbá ọ̀dàdánwò àwọn obìnrin daṣẹ́ wọ́pọ̀ wọ́n ń jára wọn sí o ẹ̀yin fámìlì arábìnrin tán bá lòpọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹ lọ ẹ lọ bí ọlọ́run lé lórí ìgbẹ̀yìn wẹ́ òkín dá o èyí tó ṣe lákọ̀ọ́kọ́ tó ń kọrin yẹn èyí tó kọ́kọ́ kọrin yẹn ó rówó bẹ̀ lóòótọ́ o kódà ó di ẹni tí wọ́n pèpè kó wá kọrin nígbà tí wọ́n sì kú ọba ìlú òyìnbó wọn àmọ́ tẹ́lẹ̀ ń tó promote ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ bá ti wá fẹ́ blow ẹ kàn wà wèrè kan ìwà àdánù ìwà òpònú ẹ lọ ka ìtàn ẹ mú wá ẹnìkan péré nínú àwọn tí wọ́n wúrúwà tẹ́ wò yìí tí wọ́n ní owó yẹn dọjọ́ alẹ́ tí wọ́n dàgbà láyé tí wọ́n wọ hundred láyé ẹmú ẹnìkan wá tówó yẹn wá tún ṣẹ́kù pẹ̀lú ẹ̀ ẹmú ẹnìkan wá tó wá lórúkọ rẹ títàn kọ dáadáa nípa ẹ̀ ẹmú ẹnìkan wá tẹ́ ẹ̀ bá wá rẹ̀ nìkan mú wá ibi ìtàná lọ ní tòní náà ó lọ. kí ló dé tẹ̀ ń jára yín sí o mo ti sọ bí wá sí tó kọjá lọ mo ní many many ways still coming àwọn wèrè gidi ń bọ̀ tẹ́nìkan bá ti ṣe nǹkan kan tó mú jẹ ọmọ ádámù ọmọ kọ́pì ẹ̀ ni ebi tí ń pa ọmọ nàìjíríà pọ̀ kò jẹ́ wọ́n ronú tọ́lọ́ mọ́ òǹkàlùkù ń ṣèbàjẹ́ lórílẹ̀ òǹkàlùkù ń pa àwọn èèyàn lẹ́kún jayé ẹ̀ ń jára yín sí o wọ́n bá yín lòpọ̀ níta gbangba ẹ̀ ń káyà síta ẹ̀ ń kódì síta ìdí náà ni òṣìṣẹ́ owó gbogbo ẹ̀ náà ló ti bàjẹ́ tán. gbogbo ẹ̀ náà làdánwò ti kàn yín látọjú ayé yín ọmọ yín ò lè pọ́ǹtì yín pé màmá òun nìyẹn ní public àwọn tó ti bímọ nínú yín gbogbo ojú abẹ́ obìnrin tó bá ti di public toilet ọmọ alálùbáríkà kan ò lè jáde ńbẹ̀ òdodo ọ̀rọ̀ nìyẹn ẹ lọ change ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́pì arábìnrin yẹn tẹ́ múra sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́yin náà fẹ́ kọ́pì ẹ̀ bọ́ ọ bá kọ́pì àdánwò wàá rówó díẹ̀ àmọ́rí burúkú ní ọgbẹ́ yẹn ẹni yóò tí bá ń wá owó kanjúkanjú ayé ọ̀fẹ́ lówó tipátipá. àjàlá làwọn fi bá fẹ́ nínú tí ń wá yẹn á kó rí díẹ̀ níbẹ̀ láyé. lẹ́yìn ìgbà yẹn iná já ànámọ̀ láwa jẹ́ kó dé sí. àṣìlá màdìmúmá. màdìmúmá. yóò jẹ ìyà láyé tó bá dọ̀run yọ wọná jàǹnàmọ̀ lẹ́ni yẹpẹrẹ nítorí owó ẹ̀sì sùúrù ìjọba wa a kí ìjọba Tinubu lórí ìjùbá ìtẹ́ lọ yanjú ah, ọlọ́wọ́n mọ̀ san bàbá Tinubu lẹ́sàn dáadáa tó láwọn tí wọn ò rí Dubai wọ̀ mọ́ àmì náà ti tún di kírímínà lábẹ́lé bàbá Tinubu kò tí ì tán bẹ́ẹ̀ bọ́rọ̀ ọmọ Nàìjíríà ṣe káyé lára tẹ́ ẹ lọ sí Dubai ẹ bá gbìyànjú ti Libya náà ní tí ń ṣẹlẹ̀ Libya bàbá wa Tinubu ó burú jọjọ wọ́n ti sọ ọmọ nigeria di ẹran nọ́mà wọ́n ti sọ ọmọ nigeria di ẹran ya wọ́n ti sọ ọmọ nigeria dadanwo bẹ́ẹ̀ bá ti lágbára láti stabilize economy wa kí orílẹ̀-èdè yóò ṣe gbé fọ́mọ nigeria gbogbo òlu tí ẹ ti ń fìyà jọ ọmọ Nàìjíríà ẹ dàpọ̀ ẹ fi sí tiẹ̀ ní kọ̀ọ̀kan tó bá jẹ́ pé yẹn ni o wà nù rẹ́kọ̀d kún àwọn àṣeyọrí yín mi wàláhí orúkọ yẹn ò ní parẹ́ o. ètò ẹ̀ lọ sí Dubai yẹn ẹ̀ lè mọ iye ẹ̀ torí àìmọye èèyàn ni ẹ ti di olùsìkálé àìmọye ọmọ Nàìjíríà ti ń bẹ ń Dubai lè bí ń pamọ́lé torí wọn fún wọn níṣẹ́ mọ́ wọn jẹ́ kán rí sẹ́sẹ́ Nàìjíríà ò ṣeé wá Dubai ò ṣeé dúró ẹ̀yin sì lọ bẹ̀ láàrin ìṣẹ́jú kan lọ́n sì ni kó yanjú ẹ wọlá tọ́lọ̀ ń fún yín bàbá Tinubu ẹ wọlá oríire oríire àbákalẹ̀ ní ọ̀jẹ̀ tiyín àti tàwọn ọmọ rẹ̀ ẹ bá wa délẹ̀ Libya náà ẹ lọ kàn sí olórí wọn yà bá jẹ ọmọ nàìjíríà tí a bá jáde ń bẹ kán máa sọ wọn di ẹran tí wọ́n máa pàjẹ́ mọ́ kán sọ àwọn obìnrin wa dẹni táwọn ọlọ́pàá abẹ tí wọn ò nítumọ̀ tó kálukú ọmọ bá lòpọ̀ àwọn bẹ tí wọ́n ta ènìyàn ẹ̀dá ẹgbẹ́ wọn nàìjíríà àjọ tó human traffic fi agbára kún agbára wọn ń jí àwọn láti lọ fi wọ́n ṣiṣẹ́ aṣẹ́wó kódà wọ́n ń ta òmíì mo kà nínú ìtàn kan ní ọ̀sẹ̀ tó kọjá lọ yìí arábìnrin kan tí àwọn ọlọ́pàá padà trace ọkọ ẹ̀ tí wọ́n rí mú ọkọ ẹ̀ tó fẹ́ sílé lọ́ta lẹ́rú dànù sí Somalia ó sọ fún ọ̀yàwó ẹ̀ pé òun ti bá a ríṣẹ́ ní Somalia kódà òun ọ̀ra tíkẹ́ẹ̀tì fún kó máa wá lọ bó bá ti rówó mọ̀ sẹ́ǹdì ẹ̀ ìwà àtọ́mọ ẹlẹ́jọ́ lọ odidi ènìyàn baálé ilé ọkọ ìyàwó ó ta ìyàwó ẹ̀ ó tó ta ọmọ tó bínú. irú ebi orí burúkú wò ni bọ́rọ̀ bá délẹ̀ kájọ sọ ká mọ̀ máa sọ pé ebi ló ń léèyàn débẹ̀ irú ebi orí burúkú tó ní bá wáyé ọjọ́ mi wò ni. bàbá Tinubu àwọn ọ̀dọ́ tẹ́ ń wọ́wọ́ bìsàbìsà ẹ dákun ẹ bá wa rí sí. bẹ́ẹ̀ bá ń káàkiri orílẹ̀-èdè láti gbèjà ọmọ Nàìjíríà tọ́lọ̀ wọn dẹ̀ fún yín ṣe àwọn ọ̀dọ́ olówó bìsàbìsà yìí ẹ wa create employment ká máa há oúnjẹ kiri ilé yìí nígbà táwọn èèyàn bá ti jẹ oúnjẹ tán ló ti táwọn ìrántí mọ́ ẹ create empowerment ẹ create employment ọ̀nà táwọn èèyàn ó gbà lè establish iṣẹ́ mo ti gbúrò àwọn ìgbésẹ̀ kan tá ìgbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti lè máa yá àwọn oníndọ́sì lówó ọlọ́run fún yín ṣe ẹ má yá tọ́ọ̀chì lówó ẹ má yá mọ́sálásí lówó kò sínú òfin ọlọ́run kíjọba ó yá wọn lówó àwọn èèyàn tí wọ́n ń ṣẹ̀sìn ní kẹ́ wọ́n náà báyé wọn ò ṣe dáa báyé wọn bá ṣe dáa àwọn ni wọ́n pawọ́pọ̀ tó lè sin wọn sí. wọn yìí fowó òlú rèsì mọ́sálásí wọn yìí fowó òlú rèsì chọ́ọ̀chì wọn yìí fowó òlú rèsì ilé ìṣẹ̀ṣe ẹ create employment káwọn èèyàn oríṣẹ́ gidi ṣe ni tí ẹ bá ti ríṣẹ́ ṣe owó tẹ́ fún chọ́ọ̀chì ni wọ́n máa lọ fún chọ́ọ̀chì owó tẹ̀yìn gangan ò lè fún mọ́sálásí ni wọ́n lọ fún mọ́sálásí owó táwọn oníṣẹ̀ṣe ò lè rí gbà lọ́wọ́ àwọn àdírẹ́ǹtì wọn ni wọ́n máa lọ fún wọn. tó bá wá rí bẹ́ẹ̀ bàbá wa Tinubu àlọ́ gbáyé kárí níwọ nìkan. níwọ nìkan. nípa tètè ayé níwọ nìkan. níwọ nìkan. láyé a bá ẹ gbé. àmì olóńtó rẹ̀ a bá ẹ gbé ọlọ́run tó láyà sí báyìí. ní alámọ̀ ti sá à. lára nǹkan tẹ́ sí mọ́ mọ̀ pé àlùkìyàmọ̀ ti súnmọ́ bá mi sáré ka díẹ̀. adóbi ní ìmọ̀ kéré àwọn àwọn ọ̀dọ́ àwọn ènìyàn ò ní wá mímọ̀ mọ́ ó ń kálukú ọmọ wá bí ó ṣe di yahoo ó ń kálukú ọmọ wá bí ó ṣe fìyàn sówó ọmọ kan ní ọmọ mú lọ́sẹ̀ tó lọ yìí ó pa bàbá tó bí inú ó fa abẹ́ bàbá rẹ̀ ó tún yọ ọkàn bàbá rẹ̀ abẹ́tọ̀n gangan ti jáde wáyé ó gé ọmọ ọmọ twenty one years Kilo ló fẹ́ fowó ṣe tó ń lọ fa abẹ́ bàbá ẹ̀ tó ń lọ yọ ọkàn bàbá ẹ̀ wọ́n wá bá fi jóògùn ó wá lòun fi ń wẹ̀ bóun ṣe fi ń wẹ̀ tó ń kàn rí ni bi owo bi fifty thousand ten thousand naira lòun rí òun ò gidi títí tọwọ́ fi wa tẹ̀ wọn. kódà bí wọn fẹ́ gba ẹpọn bàbá ẹ̀ padà lọ́wọ́ ẹ̀ ó ti jó mọ́ Allah ẹ wo bí nàìjíríà ń lọ we are sitting on a keg of gunpowder ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí ọwọ́ ọlọ́run ló wà tó bá continue báyìí pẹ̀lú owó tipa táwọn ọ̀dọ́ ń wá nítòsí lè settle ẹ̀ ní ká create iṣẹ́ o nítò lè settle ẹ̀ nìyẹn nítò lè settle ẹ̀ ní ká jẹ́ kí ara ó dẹ̀lu bàbá wa Tinubu ẹ subsidize oúnjẹ gbogbo owó tá a fi ṣe palliative tá a bá fi subsidize oúnjẹ tí ń wọ̀lú yìí wà láyà ara ó dẹ̀lu o kádẹ̀ sí gbogbo bọ́dà alẹ̀ fóúnjẹ oúnjẹ tí wọn bá ti yẹ̀wò pé oúnjẹ tó dáa fún ènìyàn láti jẹ ni kán máa kó wọlé kí kọ́sítọ̀mù ọmọ mu ẹnìkankan lórí ọ̀rọ̀ oúnjẹ lásìkò yìí o ibi ń pa àwọn ènìyàn gan-an àbá Tinubu ẹ̀yin kọ́ lẹ dá sílẹ̀ ẹ jogún ẹ̀ ni o gbogbo àwọn tí wọn lọ ní ẹjẹgbá lájẹrun ìgbà tẹ̀yìn dé wọn ti jẹgbá kan rin ilẹ̀ dé ìdí nìyẹn tá a fi ń bi ọlọ́run fún yín pọ́lọ́run ó jẹ́ ká torí ẹ̀yin ni last hope orílẹ̀-èdè yìí ẹ̀yin ni last hope ẹ subsidize oúnjẹ anábì ní tó bá di kan yẹn ayé ń tẹ́ fi mọ̀ anábì ní ìmọ̀ òní tó nǹkan mọ́ lórílẹ̀ dáhùn. wáyà zọrọ ìjà. anábì ní àìmọ̀kan wà pọ̀ ignorance ọ̀pọ̀ àwọn tí ò kàwé tí ò kéwú ni wọ́n mọ̀ lówó àwọn ni wọ́n mọ̀ ra mọ́tò ńláńlá àwọn ni wọ́n mọ̀ ra lé ńláńlá kiri lórí àìmọ̀kan. wáyà zọrọ zina. anábì ní zina wà pọ̀ rẹpẹtẹ yọ̀pọ̀ débi pé obìnrin fifty wọ́n mọ bí ọkùnrin ẹyọ kan pé kó dà kọ́kọ́ fi àwọn obìnrin fifty sígbà yẹn ò tí ì dé báyìí. ìgbà yìí lànàbí kà jáde fáwọn sàábà over one thousand five hundred years ago tí wọ́n bu ẹkún wọ́n lànàbí báwọn bẹ́ẹ̀ náà kígbà yìí ọmọ báwọn láyé ìgbà yẹn lọ́wọ́ bá wà láyé tẹ̀síwájú. wàtàkùrọ̀ nìsà. wàtàkùrọ̀ nìsà ànábì ní gbogbo ọmọ tí wọ́n mọ bí tó bá dìkan yẹn ayé obìnrin ní ọ̀pọ̀ jù ẹ lọ wo majority hospital tí wọ́n bá bímọ mẹ́wàá ní wọ́ọ̀dù kan obìnrin ó jẹ́ mẹ́jọ ọkùnrin ó jẹ́ méjì bí ó ṣe máa continue nìyẹn nítorí pé òpin ayéládé tẹ̀síwájú. wàlẹ̀ kí n la rìjà àwọn ọkùnrin á wá kéré ọkùnrin ò ní tó nǹkan mọ́ lórí ilẹ̀ ayé. Hatta yakuna li khamsina imra'atin al-qayyim. Mo ti kọjá yẹn tẹ̀síwájú nítorí náà gbogbo ẹni tó bá fẹ́ bá ọlọ́run dáadáa mọ̀kánà yẹri ju lè kọ́ ha lọ́bì fàlíyà amẹ́lẹ́ amẹ́lẹ́ sọ̀lẹ̀ wọn náà yóò ṣírí kó bẹ́ẹ̀ bá dá tọrọ bí i àhàdà tó bá fẹ́ bá ọlọ́run dáadáa lọ ṣiṣẹ́ rẹ ẹ̀sìn nìkan ò gbé ọwọ́ àlìjánná àfikún oníwàárí mọ̀sán bí wàá sí tún mo ṣe kẹ́yìn àwọn èèyàn gbọ́ mi yé àmọ́ gbọ́ mi wà tó tún sì gbọ́ kó gbọ́ ní tí mo sọ yé ni méjì ni ẹ̀sìn àti wà tó o bá níwàre ọ̀rọ̀ ayé ṣe o tí society wa tí gbogbo wa bá níwàre tá a ṣèkà fúnra wa á gbádùn ayé o ayé ó dùn o a máa ní lọ́rùn nítorí ipá lẹ́sìn ọwọ́ adá kákọ́kọ́ ló bẹ́ẹ̀ ná kó máa jẹ pé nítorí ẹ̀sìn lẹ́ẹ̀fi wá àbáyé jẹ máa lọ́wọ́ kó kálukó sin lọ́rùn rẹ̀ lábẹ́lé àmọ́ tá a bá lẹ́sìn a ní ọ̀run tá a bá níwà ayé ò ní dùn bí nàìjíríà ṣe ń lọ yìí ni ọmọ lọ tá a bá níwà ọ̀run wà fẹ́ni tó sin lọ́hùn àmọ́ ò lè rọrùn wọ̀ tó ọba níwà àríkù. méjì ni ìwà ibi méjì níbi tí wà ti wúlò wà àárín sí society wa bá níwà rẹ̀ tá a bára wa nú jẹ́ tá a borúkọ ara wa jẹ́ tá a tara wa dànù méjì ni ló wà fún ìwà ayé yín ó dùn tẹ́ ẹ bá tún wá déwájú ọlọ́run tẹ́ ẹ bá tún wá jẹ́ni tó sin lọ́nkùn ẹ wà rọ́nà lọ àmọ́ tó bá jẹ́ pé ẹ̀sìn nìkan la dì mú láyé tá a mójútó ìwà kí mùsùlùmí ó dá sí kírísítẹ́nì kí kírísítẹ́nì ó dá sí oníṣẹ̀ṣe kí gbogbo wọn gbà pé ènìyàn jọ ni wá ọlọ́run kan péré ló dá gbogbo wa tá a bá gbà bẹ́ẹ̀ tó ń kálukú ń sin lọ́n lọ́ba àṣẹ ń sin lọ yìí àdéwájú ọlọ́run gẹ́gẹ́ bí ẹni ọgbọ́ ọlọ́run gbọ́ bẹ̀ tẹ́ àlè rálìjẹ́ náà wọ̀ tó ẹnìkan ò ní wà lìjẹ́ náà yawma la yanfa'u malu wala banun illa man ata Allah bi qalbin salim Thank you.